Dialogue for fluency. Wọkọ̀ láti òpópó Ìkòyí. Kọjá lórí afárá kíríkì. Bọ́ sí òpópó Ẹ́dwọ̀dù. Yà sí òsì ní mo Bọ́ sí Marina. tọ Marina lọ tààrà títí ó fi dé òpópó Ṣítà títì tó kàn ní Balógun ó wà níwájú Kingsway. Dialogue again for fluency. wọkọ̀ láti òpópó Ìkòyí kọjá lórí afárá kírìkì bọ́ sí òpópó Edward yà òsì ní Moloney bọ́ sí Marina. tọ̀ Marina lọ tààrà títí ó fi dé òpópó Ṣítà. títí tó kàn ní Balógun. ó wà níwájú Kingsway.